إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل دلالة في النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الثالث عشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصير ذي القرنين حفظه الله تعالى خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا المسلمون الأولون أثناء بدء الوحي أول من أسلم من الرجال هو أبو بكر الصديق عبد الله بن أبي قحافة رضي الله عنه لقوله صلى الله عليه وآله وسلم إن الله بعثني إليكم فقلتم كذبت وقال أبو بكر صدق وواساني بنفسه وماله فهل أنتم تاركوا لي صاحبي مرتين فما أوذي بعدها أخرجه البخاري eléyìí ni yóò máa jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹtàlá ní èyí tí a máa ṣe àlàyé lọ nínú ẹ̀ àwọn àwọn ẹni àkọ́kọ́ tó kọ́ gbà Islam lọ́wọ́ níbi Muhammad sallallahu alaihi wasallam náà àwọn ẹni àkọ́kọ́ tí ó gba Islam yìí ó níhun ṣe pẹ̀lú tan ìgbésí ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹni tí ọkọ̀ gba ìsìláàmù yìí a rí nínú wọn ẹ̀ntọ́ ẹ pé àgbà ni àgbà tí agbàlérò pẹ̀lú ẹ̀ òun ni pé ó ti kò ní àwọn ọmọdé a rí ọ̀dọ́ obìnrin nínú àwọn tó yẹ pé wọ́n kọ́ gba islam ní ọwọ́ àníbà muhammad sallallahu alayhi wa àwọn ẹni àkọ́kọ́ gan pa á tó yẹ pé àwọn ni àgbà tọ́kọ́ Islam obìnrin tọ́kọ́ Islam ọ̀dọ́ Islam lọ́wọ́ Muhammad sallallahu alayhi wa sallam kọ̀ọ̀kan àwọn ẹni àkọ́kọ́ nú àwọn ìran mẹ́ta èèyàn yìí òun ni a mẹ́nubà ní ìní pẹ̀lú tí ó pé àtọmọdé àtàgbà àtobìnrin òun ni ẹni àkọ́kọ́ òun náà ni Abubakar Siddiq radiyallahu anhu al-muslimun al-awwalun asna'a badi ilwahi àwọn ẹni àkọ́kọ́ àwọn mùsùlùmí àkọ́kọ́ tó yẹ pé àwọn kọ́ gba Islam ní ìgbà tí wáhàyí ẹ́ tí ó kọ́ ń sọ̀kalẹ̀ bá níbà Muhammad tí ọlọ́run kọ́kọ́ rán níbi iṣẹ́ àwọn ẹni àkọ́kọ́ ẹni nínú àwọn ọkùnrin nínú àwọn àgbà ọkùnrin òun náà ni Abubakar Siddiq radiyallahu anhu Abubakar Siddiq wọ́n ń pè ní Siddiq á padà ṣe israhu nabiyyi sallallahu alaihi wasallam wa mi'raj tí aniba muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ó gbé aniba muhammad sallallahu alaihi wasallam sí ìrìn àjò láti masjid al-haram ila al-masjid al-aqsa èyí wù ní isra ìrìn àjò òru naam lẹ́yìn rẹ̀ mi'raj ó ṣẹlẹ̀ láti baitul maqdis lọ sí sánmà tó fi dé keje na ní alẹ́ kan pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àti orí ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba eléyìí ṣẹlẹ̀ hakíkọta rúhàn wa jasadan bó lè sí bọ́dí àníbí ló sẹ́mi ẹ̀ ọlọ́ọ̀bọ̀ ó dé ó ń fáwọn èèyàn ti gbà wọ́n ti kẹfẹ́ rí pé ah gbogbo kan láti gba àlègbélé àlègbélé yìí abubakar ti yọjú sí àníbà muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni wọ́n lọ bá abubakar siddiq wọ́n dẹ̀ lọ yọjú sí abubakar siddiq ẹ̀rí wọ́n sọ pé òun gbà á gbọ́ fíìmà abada min dhalik tí àníbìbá lóhun tún rí sẹ́rìn àjò tó tún ju Baitul Maqdis láti Baitul Maqdis ó tún lọ sí sánmà keje àbákiri ni tó bá tó jìnà jù báwọn lọ tòun tún gbàgbọ́ gbogbo òró sánmà tí ń sọ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ òun gbàgbọ́ àwọn ah, ẹ̀rí ibẹ̀ wọ́n ti pe Abubakar ni wọ́n ti sọ ni wọ́n ti fún ní lákọ́bù asidik lákọ́bù tí Abubakar sidik ń jẹ́ ọlákó gbajúmọ̀ pẹ̀lú sidik ló jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ òun ni atik atiku yìí níbẹ̀ nínú hadith Aisha radiyallahu anha àtàwọn ìgbàwá mi nínú Sunan Tirmidhi àti nínú àwọn tíra mi bó jẹ́ pé apá kan rẹ̀ kò lálàáfíà máa àwọn apá kan rẹ̀ àwọn onímọ̀ sọ pé hadith sahih ó ní Abakr Siddiq ọwọlé tó ànẹ́bì lànẹ́bì sallallahu alaihi wasallam pé anta atiqullah minan nar ẹni tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ti yọkùn pé òun ò ní ju iná ni ẹ wo fadlu fadlun azim li sahabiyyin jalil radiyallahu anhu kọlọ̀bà kọjọ kọba ayọ́nú sí Abubakr Siddiq nínú àwọn àfá sọ̀tàn gẹ́gẹ́ bí àfá wa báàbí nínú síyàrò àìlẹ̀mì nùbàlá àwọn jẹ́ kó yé wa pé àtíkù ní àwọn lárúbáwá ẹni tó bá rẹwà ẹni tó bá rẹwà dáadáa wọ́n pè ní àtíkù so wọ́n wá ní ipé Abakri Siddiq ó jẹ́ ẹnìkan tó rẹwà tí kò lára púpọ̀ tó pupa dáadáa ó ní iná ló jẹ́ kí wọ́n máa pè ní àtíkù wọ́n a tún mú wá wípé Ibn Ma'in ó sọ wípé al-Arabu taqulu li shay'in fi ghayat al-jamal aw fi ghayat al-jawda aw fi nihayat al-jawda àtíkù olùkọ́ àwọn nǹkan tó bá dáa gan wọ́n máa ń pè ní àtíkù ìyẹn náà ni bàbá fi relate ẹ̀ mọ́ bí wọ́n ṣe pé Abubakar ní àti wọ́n ti ń pè lóko ẹ̀ tẹ́lẹ̀ àníbi náà tí wọ́n á sọ nítumọ̀ yìí pé anta atiqullah minan nar. naam Abubakar Siddiq ó kọ rẹ̀ ní Abdullah bunu Abi Qafa Abu Qafa gẹ́gẹ́ wọ́n pè ní Usman bunu Amir bunu Amr radiyallahu anhuma kọ́lọ́ba kọ́yọ́nú sí Abu Qahafa ìyá tó bí Abubakar Siddiq wọ́n ń pè ní Ummul Khair Salimatu bintu Sakhar òun ni ìyá náà ń jẹ́ náà ipa tí Abubakar Siddiq tó kó nínú Islam yìí ipa tó yẹ pé lókùn ìgbà tí Islam bá ń bẹ a gbàgbé Abubakar Siddiq láéláé bó ṣe wá ń ṣe bó ti aṣapá níta tó gbìyànjú bẹ́ẹ̀ náà ló ṣiṣẹ́ nílé ìyá rẹ̀ Ummul Khair ẹ́ Salmatu buntu Sakhar òun náà gba Islam pẹ̀lú àìdákẹ́ Abubakar Siddiq bẹ́ẹ̀ náà ni bàbá rẹ̀ ẹ́ Uthman ibn Amir ọ̀rọ̀dọ̀ òun náà gba Islam inshallah ta'ala a fẹ́ mú eléyìí wá nígbà tí a bá ń sọ ìtàn Abubakar Siddiq gangan lẹ́yìn ìgbà tí a bá ti parí eléyìí kọ́lọ́mọba kọjọ kó bá wa kẹ́ Abubakar Siddiq ìdẹ̀ ti ń bẹ nítorí pé ìgbìyànjú ti ń lọ ní orí rẹ̀ náà náà kọ́lọ́mọba kó bá wa kẹ́ ogbó wọn ẹ wá rí Abubakar Siddiq radiyallahu anhu bó ti já sí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ìtẹ́gbé pé ọgbọ̀ọdún mẹ́ta lọ́wọ́ lọ́wọ́ Abubakar Siddiq ànábì ju Abubakar lọ fún wọn bí ọdún bí mẹ́ta àwọn ìgbà mi dẹ̀ gbé wá pé ọdún méjì ni ànábì Muhammad sallallahu alaihi wasallam ló fi ju Abubakar Siddiq lọ ìkíní kejì ànábì jù lọ náà bẹ́ẹ̀ náà ni bí ó ṣe tún wá dàgbà yìí tóun náà lo close to fifteen àbí káníkẹ́ bí sixty something years lòun náà lò láyé kó tó kú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n tún wọ́n tún gbẹ̀yìn Abubakar Siddiq ó tún kú síwájú wọn. radiyallahu anhum ajma'in kọ́lọ́mbà kọjọ kọba kẹwọn. a kílẹ̀ rí pé òun lẹni àkọ́kọ́ tọ́kọ́ gba Islam òun náà ní hadith táwọn afáwa ti kà fún wa yẹn wípé torí ọ̀rọ̀ tá níbi Muhammad sallallahu alaihi wasallam ń sọ kí ló dé tá níbi fi sọ̀rọ̀ igan òun ni pé ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin Abubakar àti Umar ibn Khattab torí ọmọ ìdáníyàn ni wá bákan náà kò sí bí èèyàn sì lè súnmọ́ra ẹni tó àìgbọ́dẹniyé nídàkọ̀ kan lè ṣẹlẹ̀ àmọ́ kó ni kúrò dẹ̀ má gbé kíní kejì kúrò nínú ẹ̀sìn ẹlòmí ò ní misunderstanding pẹ̀lú àwọn tí ń sin lọ́wọ́n ọba níjọ́ míì kàkà kó jẹ́ kọ́rọ̀ yẹn mọ ní àárín òun àti ẹ̀ yóò bá tún ba dédọ̀ lọ́wọ́n ọba débi pé sọ́tọ̀ lọ́wọ́n ọba ní sin lọ́wọ́n ọba tẹ́lẹ̀ kìí sẹ́ni yìí ló lóun sìn torí pé òun àtẹnìkan ní gbẹ́mi sí omi òtó yóò bá fẹ́ sìn ẹnìkan kó ní súnà ọlọ́wọ́n ọba Allah subhanahu ló lè ẹ̀sìn ẹ̀ à nítorí pé a ní gbẹ́mi sí omi òtó pẹ̀lú àwọn tá a jọ ń sin lọ́wọ́n ọba káwá kò lórí ẹ̀sìn yẹn á dó gbẹ́ngbẹ́ng lópin ìgbà tó bá jọ pé àníyàn torí tọ́ lọ́wọ́n ọba là á fi ń sin ọlọ́wọ́n ọba tẹ́lẹ̀ àmọ́ tó bá pa àbá sin ọlọ́wọ́n ọba nítorí tọ́ lọ́wọ́n ọba tó èyàn lè mọ sin tó bá wù ilé ìrọ̀lẹ́ yóò túmọ̀ túmọ̀ túmọ̀ ní yóò túmọ̀ tọ́ka sáníyànyàn nígbà tó onígbọ́nmi sí omi ò tó àbá ìgbọ́ra pẹ̀lú àwọn tí ń sin lọ́wọ́n ọba ọba lọ dúrọ̀pù ẹ̀sìn yẹn àníyànyàn ọ̀dà náà ni tani èèyàn bá dá ọba tó ń sìn ò lè ò lè kò lè sí ọ gbogbo tó bá ṣe fún pátápátá bẹ́ẹ̀nà abúlé wà fọ́bùlé láàrin dédé rẹ̀ sí ọlá rẹ̀ ni so kí wá ní ìyẹn wá ní pé téèyàn bá bá lóhun fẹ́ sílẹ̀ àwọn Abubakar Siddiq àti Umar ibn àwọn ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn anibia Muhammad sallallahu alaihi wasallam ti mọ́ bí tọ́rọ lọ ọwá ní inna Allaha ba'athani ilaykum faqultum kadat ó ní ọlọ́run bá gbé mi dìde sáàrin yín gbé mi dìde wá bá yín láti pé kí wọ́n á jíṣẹ́ sí yín fún yín nítàwọn èèyàn ń sọ ń jọ́nà lọ́run ara rẹ̀ ní àníbì fẹ́ káyì wọ́kọ́ lọ Abubakar sọ́dàkà Abubakar ní tó sọ ní pé sọ̀dáta òdodo lọ sọ owó òpòrún nírọ́ nínú àwọn asọ̀tànmí wọ́n ní ẹ̀rí gbogbo àwọn tàà níbi ń pè ní tún yín rẹ̀ wò pé àá tí wọ́n gba Islam yìí ni ṣẹ́gun ní táìmù tó pọ̀ kí mọ́rùn-ún kàtọ́bù gan tó gba Islam á padà mú wá ní nǹkan bí ọdún kẹfà kìí sọdún kìíní kìí sọdún kejì kìí sọdún kẹta kìí sọdún kẹrin ṣẹ̀wọ̀n pé ọlá ní ibẹ̀ fún Abubakar labalábẹ̀ yẹn bí jọ pé sọ̀hábí yóò ń jẹ́lẹ̀ sọ̀hábàgbà ni lẹ́yìn Abubakar khairu adìlẹ̀ umma bada nabiyyiha wa Abubakar Umarul Khattab ẹni olóore jù nínú àlùmọ̀ yìí lẹ́yìn ànábì rẹ̀ lẹ́yìn Abubakar Siddiq Umarul Khattab ní ìlàṣà ìjìmọ̀ sọ̀hábà ń bẹ́ẹ̀ hátà àníbà Muhammad sallallahu alaihi wasallam ó tó tọ́ka sáà méjì papọ̀ wípé súnnà mi àníbì dọwọ́ yín àti súnnà àwọn kòlàfà méjèèjì kọlìfàtẹ́n àwọn ẹni àrólé méjèèjì yìí ó tún pè wọ́n ní kí ni o ní àwọn méjèèjì Abubakar àti Umar bukata ó là níbi ń bá wí ẹdún ní mọ́lànà wọn ẹni tó lọ́lá ni àmọ́ Abubakar Siddiq lọ́lá ju Umar bukata bì lọ náà wọ́n ní àwọn ìyókù yìnyín ọ̀rọ̀ wò àmọ́ Abubakar Siddiq kò dáwọ̀tẹ̀ kò tẹ̀ yìnyín ẹ̀ wò ní àkọ́kọ́ gbàm tíọ́kọ̀ gbọ́ pa Islam ó gba Islam straight ni kò dì sọ́pà níbi rárá gbogbo àlàyé tá níbi ṣe ọkọ̀ òdodo ló ń sọ ó dẹ̀ jẹ́rìí ní ìjókòó kan náà lẹ́ẹ̀kan náà láìpẹ́ nìkan dá sí Abubakar Siddiq nínú àwọn tó jọ pé màmá wọn Ummul Khair olówó ni nínú àwọn tó pàtàkì jù nínú àwọn Quraysh Abubakar Siddiq ń bẹ nínú wọn tó dẹ̀ ní nǹkan lọ́wọ́ òbí ẹ̀ tó ní nǹkan wọ́n tó jẹ́ ní abì nínú ìlú orú ẹni náà dẹ̀ gba Islam láì dìsọ́pù ẹni tó gbé Islam yẹn wá léyìí tó yẹ pé àwọn ìyókù ń sọ pé àà òun pé ó pé àwọn òòṣà wa yìí ó ti pè nírọ́ ẹ́n àwọn bàbá wa àwọn bàbá bàbá wa ó pè ní nírọ́ ó pè wọ́n kèfèrí nìyẹn ó sọ pé wọn ò mọ̀ọ́ṣe nìyẹn ọlọ bẹ́ẹ̀ àmọ́ bàbá Siddiq kò àwọn wa ń júwe fún wọn ó dájú kọ gbogbo àwọn sọ́ábà ifò kó tó sọ̀rọ̀ inú àwọn rìwáyà kan ó ní yá ayọ́ nurse mo pẹ́ yín ẹ̀yẹ́ o bó ṣe gbé e nínú àwọn rìwáyà mi nìyẹn ìgbé mo pẹ́ yín nìyẹn o ọlọ́wọ́ bá gbé mi dìde wá bá yín fa kó tó ń ka dat gbogbo ilẹ̀ sọ pé ó oh, rọ́lọ̀ ń pa àbákiri sọ pé sọ́dà kọ̀ òdodo lọ sọ ṣé kò wá yàtọ̀ wà wà sáà ní ibi nafsihi wa malihi àbákiri Siddiq ó lé bànújẹ́ fún mi ó sì fún mi ó ṣe dáadáa sí mi pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ ó gbẹ̀mí ara rẹ̀ lẹ̀ fún mi àtòwò tó ni àrùn ogun ẹni ìhù tó bá rò pé òun ní nǹkan lọ́wọ́ nǹkan tá a ní Islam ló yẹ ká fi lọ́wọ́ àwọn tí wọ́n ń pèpè Islam ló yẹ ká fi ràn lọ́wọ́ sunna níbi Muhammad ló yẹ ká fi ràn lọ́wọ́ olówó mi lénìí tí wọ́n bá júwe ànẹ́bì fún tí wọ́n júwe lànà ànẹ́bì fún yóò mọ̀ sọ pé ah, irú wa bá a ṣe tó yìí okòó tá a ti ní tó wá gbọ́ pé àwọn kan tí sòkòtò wọn tó lẹ́ẹ̀kan là ń tẹ̀lé kálá anábì ló ń tẹ̀lé sallallahu alayhi wa sallam tá a bá ní iyì tá a bá ní ọlá tá a bá ní ipò gbogbo ẹ̀yẹn yẹn ń tẹ̀lé anábì Muhammad ń tẹ̀lé ipò anábì Muhammad ni ń tẹ̀lé ọlá anábì Muhammad ni ń tẹ̀lé iyì tí ń bẹnu lànà anábì Muhammad ni sallallahu alayhi wa sallam wípé àti ẹ̀mí ẹ̀ àti property ẹ̀ ẹ wá wo n tí Abubakar Siddiq tó ṣe fún Islam lánàá gbogbo ẹni wù náà tó bá ṣe tó bá jọ bẹ́ẹ̀ lénìí ẹ̀sán rú brẹ́ náà jókòó tì í sí ọpẹ́ nìkan kò lè lọ́lá tó wọn àmọ́ ọlá ò pin sọ́dọ̀ Ọlọ́run ẹ̀sán òdẹ̀ pin sọ́dọ̀ Ọlọ́run ọba àárọ̀ gbogbo wa ẹlòmíì kètì rí ṣe yóò dẹ̀ máa ṣe súnà yóò máa ṣe Islam ẹ jẹ́ kóun náà máa rí tọ́rọ́ kọ́bọ̀ méjì kan yóò bá dẹni tí ó fẹ̀sìn yẹn lẹ̀ tí ó máa ṣe ṣe mútómútó bí ìgbà tó yẹ pé ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ní kò lè sí lọ́dọ̀ ẹnìkankan tí ń sẹ́wọ́n àwọn ọba yóò wá bẹ̀rẹ̀ sí ríra rẹ̀ gbà òun èṣù ní ṣètàn jẹ́ fún ọ lóore tó àwọn tó ti kọ́kọ́ ṣe síwájú tí wọ́n náwó sí wá wà àtibọ̀tán wọn bóòlẹ̀ ti fẹ́ sọ tàn Islam bóòlẹ̀ ti fẹ́ sọ pìlẹ̀ Islam bóòlẹ̀ ti fẹ́ sọ parí ìparí ìgbésí ayé àníbà Muhammad sallallahu alaihi wasallam láti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ ní ti tẹ̀sìn tí tó fi díbítà níbi hẹ́ndẹ̀ sí abakiri sidik lẹ́mọ̀dákọ̀ torí pé bó ṣe ṣe iṣẹ́ takuntakun fún islam yìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala náà dẹ̀ gbàgbé òun náà ẹni tó rọ̀ pátápátá fún islam ni irú àwọn tó jẹ́ ní ìsíwájú dáadáa tó yẹ ká máa mọ̀ táwọn tó yẹ ká máa tẹ̀lé wọn tó yẹ ká máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó yẹ káwọn náà máa ṣègbésẹ̀ bí wọn káwọn náà máa tọrọ kó má gbàgbé wa nínú ọlẹ́ ẹ́ eh? aníbi ni fàhálà ń tún tarí kú náà lè sọ ibi ah, ǹjẹ́ máa fọ ẹni mi lẹ̀ ọ̀rẹ́ mi ǹjẹ́ máa fílẹ̀ fún mi bí aníbi wa para rẹ̀ mọ́rọ̀ tẹ lẹ́ẹ̀mejì ẹ̀rí sọ̀hábà tó gba ṣàdífì wa ó ní fàmà úùdìyà ba'daha anybody ò ní àbúbákìrì lámọ́ lẹ́yìn yẹn kó wọ́n sọ̀rọ̀ kan wọ́n mú wọn ara wọn lọ́dọ̀ Abubakar Siddiq so ẹni bá jẹ́ ní ipò ẹni bá jẹ́ ní àpọ́nlé agbọ́dọ̀ máa ṣe kí ni agbọ́dọ̀ máa pọ́nlé ni irú eléyìí Abubakar ló sí ọlọ́run bá kọ́ bá kẹ́kọ́ bá kí àwọn òbí rẹ̀ àti gbogbo àwọn ẹni retí wọn ti lọ radiyallahu anhum ajma'in. wa qala Abu Bakr as-Siddiq radiyallahu anhu alastu ahaqqa an-nas biha. ألست أول من أسلم ألست صاحب كذا رواه الترمذي أبو بكر الصديق رضي الله عنه ó sọ̀rọ̀ akànlọ́mú àní sọ́gbogbo ìpìlẹ̀ harithi yìí a máa ṣe báwọn ẹni síwájú ṣe ṣe láti lè mú wájú shahid wá nínú àwọn ọ̀rọ̀ kan tó sọ níbẹ̀ nínú súnánù Tirmidhi tí àwọn onímọ̀ ẹ̀dẹ̀ sọ pé hadithun àbí hasaru sahih abákì Siddiq ó ní alastu ahaqqun nasi biha ṣé kìí ṣe mímọ̀ lẹ́tọ̀ sí ni alastu awwala aslam ṣé kìí ṣe mi lẹ́ni àkọ́kọ́ tó kọ́ gba Islam ni alastu sahiba kadha ṣé kìí jẹ́ pé mi ni ẹni báyìí báyìí báyìí ni Ah, kọ́nà bá kọjọ أبو بكر الصديق رضي الله عنه أول من أسلم من النساء خديجة بنت خويلد رضي الله عنها يدل حديث بدء الوحي على أن خديجة رضي الله عنها أول من عرف خبر النبوة ونزول الوحي وأنها صدقته صلى الله عليه وآله وسلم وآزرته وثبتته وخففت عنه ẹni àkọ́kọ́ tó kọ́ gba Islam nínú àwọn obìnrin òun náà ni ìyáláwa Khadijatu bintu Khuwailid radiyallahu anha gẹ́bí a ṣe ṣàlàyé nípa rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejìlá èyí tó gbáwájú bó ti já sí pé Khadijatu bintu Khuwailid àkọ́kọ́ obìnrin tó kọ́ gba Islam òun ni nínú àwọn ẹ̀rí tó tọ́ka lérí eléyìí a ti ṣàlàyé ọlá tí ń bẹ fún Khadija nígbà tí a fi bẹ̀rẹ̀ sí ṣe àlàyé rẹ̀ especially nígbà tá a níbà Muhammad sallallahu alayhi wa sallam tó fi fẹ́ a ṣàlàyé àwọn rìwáyàtì tó gbé wá àti nǹkan tẹ́ àwọn onímọ̀ sọ nípa Khadija bákan náà ní badi olùwáhì níbẹ̀rẹ̀ wáhì a ṣàlàyé rẹ̀ ipe òun ni ẹni àkọ́kọ́ tó kọ́ mọ̀ nípa wáhì ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá ànábì sọ tó ṣẹlẹ̀ fún ọ̀tọ̀ ọkọ̀kọ́ fẹ̀mí ànẹ́bì ní ọkọ̀ fẹ̀mí ànẹ́bì balẹ̀ wípé à ẹni rẹ ní ọ̀ ṣé dáadáa tó ń ṣe sẹ́bí ni àbí tó ń ṣe fara ṣé tonílé ni àbí tàlejò àbí tọ̀lẹ àbí tàláìní àbí tàwọn ọmọ òrukàn á ọlọ́run ò ní yẹ̀yẹ́ rẹ láéláé ọkọ̀kọ́ fi lẹ́mi balẹ̀ àyíbá mọ̀ a lè tún wá nídìí mọ̀ràn ó wá gbẹni ó mú ànábì lọ sọ́dọ̀ Waraqatu bun Nawfal ẹni tó yẹ kó ti mọ̀ nípa báíbù tẹ́lẹ̀ tí kìí ṣe èyí tí wọ́n fi ń kúrò jẹun lénìí èyí tó sọ̀kalẹ̀ nígbà náà táwọn èyí tó ń bẹ lọ́wọ́ títí wọn ṣẹ̀dẹ̀ mi pé àwọn yóò tún sún mọ́ táìmù ìpìlẹ̀ báíbù ju ìsìn lọ. ó yọ pé àwọn nǹkan yẹn náà ti yí padà ń gbà wọn náà àmọ́ aburú wọn ètí tó ti tèní abẹ́ni tó mọ̀ ń parẹ̀ Khadija bintu Khuwailid ó mú lọ bá ó mà níbi lọ bá Waraqatu bin Nawfal nígbà náà lọ́hùn àwọn ọ̀rọ̀ yẹn náà ń tọ́ka sí pé nínú àwọn ẹni àkọ́kọ́ tọ́kọ́ mọ̀ nípa khabaru nubuwa nubuwa ti na Muhammad sallallahu alaihi wasallam ìjẹ́ ànẹ́bí tànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àwọn ènìyàn àkọ́kọ́ tó kọ́ mọ́ ń pẹ̀ ní bákan náà nùzúlùl wáhì nígbà tí nǹkan yìí sọ̀kalẹ̀ ẹni tànẹ́bí kọ́kọ́ lọ bá ń lé pé zẹ̀mìlú ni zẹ̀mìlú ni ẹ wá dá sóbò mí bí òun náà ni pẹ̀lú bí Khadija ṣe ran ànẹ́bí Muhammad lọ́wọ́ bó ṣe tún fẹsẹ̀ múlẹ̀ tó dẹ̀ dó ti t'ogbe tó gbé fúyẹ́ fún radiyallahu anha kọ́lọ̀bà kọjọ kí ó bá wa yọ́nú sí gbogbo àwọn eléyìí náà ń tọ́ka sí pé àkọ́kọ́ obìnrin sábà tí ẹ̀rọ obìnrin kan Islam kò ní yẹ̀ lẹ́yìn Khadija tòbóntó Khuwailid radiyallahu anha. Ali ibn قال علي نفسه أنا أول من صلى مع رسول الله صلى الله عليه وآله وسلم هذا يشير إلى سبقته رضي الله عنه في الإسلام مبكرا أخرجه أحمد نعم أني أدعى أبي أمدي ká علي ني أمدي ní àkókò yìí nínú àwọn ọ̀dọ́mọdé tí àwọn náà ti mọ tí wọ́n ń ṣe ẹni àkọ́kọ́ nú wọn tó kọ́gbà Islam òun náà ni Ali ibn Abi Talib ó jẹ́ ọmọ ọmọ ìyá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọmọ ọ̀nkú Ànábì Muhammad Abi Talib Abu Talib ó jẹ́ nìkan tí ọjọ́ ọmọ ìyá níbi Muhammad sallallahu alaihi wasallam ọmọ ìyá ọmọ ìyá bàbá níbi Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ jẹ́ni tó ràn níbi Muhammad lọ́wọ́ gan tó nífẹ̀ẹ́ ànẹ́bí tí ànẹ́bí náà dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tó dẹ̀ ràn tá ànẹ́bí gbé dání ó ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni Ali ibn Abi Talib òun tètè gba Islam ó tètè gba Islam ní ní ẹni tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fi Islam Ali ibn ọlọ́run kọ́ máa ṣe débi pé ọjẹ́ ni tí ó fẹ́ ọmọ àníbà Muhammad sallallahu alaihi wasallam òun ni ọkọ Fatima gẹ́gẹ́ bí ó ṣe tún máa jáde níwájú náà Ali ibn òun ni ẹni àkọ́kọ́ tó kọ́ gba Islam nínú àwọn ọmọ kéékèèké Ali ibn Abi Talib qala nafsuhu fúnra rẹ̀ gan náà lọ pé ó ní ana awwalu man salla ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ẹni àkọ́kọ́ nínú àwọn ẹni àkọ́kọ́ tọ́kọ́ kírun pẹ̀lú àníbà Muhammad òun ni wọ́n ní hadha yushiru ila sabaqatihi fil islami mubakkira eléyìí ń tọ́ka lérí pé ó tètè gba islam ni ọ̀rọ̀ yìí ń bẹ nínú musnad Imam hassanahu al-albani fi sahih sirati nabawiyya lè sọ pé asírọ̀tù nabawiyya ti ibn kathir ìgbà tí sheikh nasir albani rahimahullah tí wọ́n jọ ọ̀rọ̀ yìí bẹ́nu tí wọ́n sọ pé ó lálàáfíà náà níbẹ̀ inshallah ta'ala ibi tí a dùn sí nìní tátùmá tẹ̀síwájú tó bá tún dìjọ́ mi à ń bẹ ọlọ́run bẹ yìí tá yìí kọ́lọ̀ fi sínú mizana sanẹ́tẹ̀ ní kọ̀ọ̀kan wa kó kàwà kúnẹ̀ tí ó fi ṣoríire ayé àti lálùkìyàmà wa sallallahu ala akhir khalqi nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam